Matthew orí kejìdínlógún. Ní àkókò náà àwọn ọmọ ẹ̀yìn Jésù wá sọ́dọ̀ rẹ̀, wọ́n bi í pé. Ta ni ṣe pàtàkì jùlọ ní ìjọba ọ̀run? Jésù bá pe ọmọdé kan, ó mú un dúró láàrin wọn, ó ní. Mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹ kò bá yí padà kí ẹ dàbí àwọn ọmọdé, ẹ kò ní wọ ìjọba ọ̀run. Nítorí náà, ẹni tí ó bá rẹ ara rẹ̀ sílẹ̀ bí ọmọdé yìí òun ni ó jẹ́ ènìyàn pàtàkì jùlọ ní ìjọba ọ̀run ẹni tí ó bá gba ọ̀kan nínú irú àwọn ọmọdé wọ̀nyí ní orúkọ mi èmi ni ó gbà ẹnikẹ́ni tí ó bá jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí tí ó gbà mí gbọ́ ó sọ fún un kí a so ọlọ ńlá mọ́ ọ lọ́rùn kí a sọ ọ́ sínú ibú òkun ìdájọ́ ńlá ń bẹ fún ayé nítorí àwọn ohun ìkọ̀sẹ̀ dandan ni kí àwọn ohun ìkọ̀sẹ̀ dé ṣùgbọ́n ẹnikẹ́ni tí ohun ìkọ̀sẹ̀ bá ti ọ̀dọ̀ rẹ̀ wá ó gbé bí ọwọ́ tàbí ẹsẹ̀ rẹ̀ bá mú ọ kọsẹ̀ gé e sọnù ó sàn fún ọ kí o wọ inú ìyè pẹ̀lú àbùkù ọwọ́ tàbí ti ẹsẹ̀ ju pé kí o ní ọwọ́ méjì tàbí ẹsẹ̀ méjì kí a sọ ọ́ sínú iná àjò òkú lọ bí ojú rẹ bá mú ọ yọ ọ́ sọnù Ó sàn fún ọ kí o wọ inú ìyè pẹ̀lú ojú kan ju pé kí o ní ojú méjì kí a sọ ọ́ sínú iná ọ̀run àpáàdì lọ. Ẹ ṣọ́ra kí ẹ má ṣe fi ojú tẹ́ńbẹ́lú ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí. Nítorí mo fẹ́ kí ẹ mọ̀ pé àwọn áńgẹ́lì wọn ní ọ̀run ń wo ojú Baba mi tí ń bẹ lọ́run nígbà gbogbo. Nítorí ọmọ ènìyàn wá láti gba àwọn tí ó ti sọnù là. Kí ni ẹ rò? Bí ọkùnrin kan bá ní ọgọ́rùn-ún àgùntàn tí ọ̀kan nínú wọn bá sọnù ǹjẹ́ ọkùnrin náà kò ní í fi àgùntàn mọ́kàndínlọ́gọ́rùn-ún yòókù sílẹ̀ lórí òkè kí ó lọ wá èyí tí ó sọnù mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé nígbà tí ó bá rí i inú rẹ̀ yóò dùn sí i ju àwọn mọ́kàndínlọ́gọ́rùn-ún tí kò sọnù lọ bẹ́ẹ̀ gan-an ni kì í ṣe ìfẹ́ baba yín tí ń bẹ ní ọ̀run pé kí ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí kí ó ṣègbé bí arákùnrin rẹ bá ṣẹ̀ ọ́ tètè lọ bá a sọ̀rọ̀ ìwọ rẹ̀ méjì péré bí ó bá gbà sí ọ lẹ́nu o ti tún sọ ọ́ di arákùnrin rẹ tòótọ́ bí kò bá gbọ́ tún lọ bá a sọ ọ́ ìwọ àti ẹnì kan tàbí ẹni méjì gẹ́gẹ́ bí ó ti wà nínú àkọsílẹ̀ pé ẹ̀rí ẹnu ènìyàn méjì tàbí mẹ́ta ni a ó fi mọ òtítọ́ gbogbo ọ̀rọ̀ bí kò bá gba tiwọn sọ fún ìjọ bí kò bá gba ti ìjọ kà á kún aláìgbàgbọ́ tàbí agbowó òde mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ohunkóhun tí ẹ bá dè ní ayé ó di dídè ní ọ̀run ohunkóhun tí ẹ bá tú ní ayé ó di títú ní ọ̀run mo tún sọ fún yín pé bí ẹni méjì nínú yín bá fi ohùn ṣọ̀kan ní ayé nípa ohunkóhun tí wọ́n bá béèrè bẹ́ẹ̀ ni yóò rí fún wọn láti ọ̀dọ̀ bàbá mi tí ń bẹ lọ́run nítorí níbi tí ẹni méjì tàbí mẹ́ta bá péjọ ní orúkọ mi mo wà níbẹ̀ láàrin wọn. nígbà náà ni pétérù wá sọ́dọ̀ jésù ó bi í pé. olúwa ìgbà mélòó ni arákùnrin mi ó ṣẹ̀ mí tí n ó dáríjì í ṣé kí ó tó ìgbà méje. jésù dá a lóhùn pé. n kò sọ fún ọ pé ìgbà méje ṣùgbọ́n kí ó tó ìgbà méje lọ́nà àádọ́rin nítorí pé ìjọba ọ̀run dàbí ọba kan tí ó fẹ́ yanjú owó òwò pẹ̀lú àwọn ẹrú rẹ̀ nígbà tí ó bẹ̀rẹ̀ sí ṣírò owó wọ́n mú ẹnìkan wá sọ́dọ̀ rẹ̀ tí ó jẹ ẹ́ ní ọ̀kẹ́ àìmọye kò ní ohun tí yóò fi san gbèsè yìí nítorí náà olówó rẹ̀ pàṣẹ pé kí a ta òun àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti gbogbo ohun tí ó ní kí a fi san gbèsè rẹ̀ ẹrú náà bá dọ̀bálẹ̀ ó bẹ olówó rẹ̀ pé ṣe sùúrù fún mi n ó san gbogbo gbèsè mi fún ọ olówó rẹ̀ wá ṣàánú rẹ̀ ó bá dá a sílẹ̀ ó sì bùn ún ní owó tí ó yá nígbà tí ẹrú náà jáde ó rí ẹrú ẹlẹgbẹ́ rẹ̀ kan tí ó jẹ́ ní èèlò kan ó bá dì í mú ó fún un lọ́rùn ó ní sọ gbèsè tí ó jẹ mí ẹrú ẹlẹgbẹ́ rẹ̀ bá dọ̀bálẹ̀ ó ń bẹ̀ ẹ́ pé ṣe sùúrù fún mi n ó san án fún ọ ṣùgbọ́n kò gbà ẹ̀wọ̀n ni ó ní kí wọ́n lọ jù ú sí títí yóò fi san gbèsè tí ó jẹ nígbà tí àwọn ẹrú ẹlẹgbẹ́ rẹ̀ yòókù rí ohun tí ó ṣẹlẹ̀ inú bí wọn púpọ̀ wọ́n bá lọ rò ohun tí ó ṣẹlẹ̀ fún olówó wọn olówó ẹrú náà bá pè é ó sọ fún un pé ìwọ ẹrú burúkú yìí mo bọ̀ ọ́ ní adúrú gbèsè nì nítorí o bẹ̀ mí kò wá yẹ kí ìwọ náà ṣàánú ẹrú ẹlẹgbẹ́ rẹ bí mo ti ṣàánú rẹ inú bí olówó rẹ̀ ó bá fà á fún ọ̀gá àwọn ẹlẹ́wọ̀n pé kí wọ́n sọ ọ́ sẹ́wọ̀n títí yóò fi san gbogbo gbèsè tí ó jẹ tán bẹ́ẹ̀ ni bàbá mi ọ̀run yóò ṣe sí yín bí ẹnì kọ̀ọ̀kan yín kò bá fi tọkàntọkàn dáríjì arákùnrin rẹ̀